àmọ́ ó ta wo. cgf music production. àmọ́ ó ta wo. kí ló jọ kí ló jọ kí ló jọ. cgf music production. ọmọ ènìyàn ló sọ gbádọ̀gùn igbá kan ò déédéé gún ẹgẹ sí ní kẹsẹ ẹ wá sọ pé sí ń tàpá adánidóró kọ́ ọmọ ènìyàn ló sọ gbádọ̀gùn igbá kan ò déédéé gún ẹgẹ sí ní kẹsẹ ẹ wá sọ pé sí ń tà pa àdánidórúkọ ó fagbára kọ́ni ní ìtàkùn tó so gbàsàgbé ló ṣe légede tábà finú wẹnu ọmọ wa tó jáwọ́ ẹrú lè onísùúrù apákan tó jẹ kò ní jẹbàjẹ o o o kò sí bó ṣe lè pẹ́ tó títí. You know. ọ̀gá ọ̀gá. to expect ó ti dé. Mm-hmm. ìyẹn kọ. Mm. kí ni wọ́n ní. Ah! <laughs> mo ti rántí. kí ni. ọlá ni bẹ́tẹ̀ Fisáyọ̀. ìyẹn kọjá rẹ̀ ohun nǹkan tó ṣẹlẹ̀ dáàdi mi pé kí n sọ fún ẹ pé kò sọ fún mọ́mì kí n mú déètì tẹ̀lé wá ṣe introduction. mo dáná. kí ló ṣẹlẹ̀ introduction. Hey now. Ah, ẹ bá mi gbé Jésù ga, hallelujah. Ẹ bá mi gbé Jésù ga o, hallelujah. Olórí ogun ọ̀rọ̀ wa. Praise the Lord! <laughs> Èmi. Rèmi, bẹ́ẹ̀ tó akọ́kọ́ kó mi láyà sókè. Ẹ mú dé tèmi. Ah, oh my God, oh my mm. God. Ayé. Oh irọ́ ni o sọ fún mi náà ṣé kò dé máa jọrọ lójú mi báyìí. I'm serious hmm? mo serious. ṣùgbọ́n pípa sí ẹ̀fọ́ orúkọ. ọmọ àmọ́ wọ́n ti change mind wọn so nǹkan tó máa ṣe ní pé ó máa lọ sọ fún mọ́mi ó máa tètè mú date. no no ẹyin ló yẹ kí fún wa ní date kì í ṣe pé àwọn ẹ̀ka fún mi ní date náà. ẹyin ni kẹ mú date tó bá ti wù ú. Hmm. yé ọ <laughs> yé.

sùúrù apá tó jà kò ní jàbájá o o o kò sí bó ṣe lè pẹ́ tó títí. mọ́mì mọ́mì ń hmm? ah, ṣẹlẹ̀ ìlú ẹbí tí sọ̀rọ̀ níta náà mo ń gbé gèlè lọ́wọ́ àṣebíkè ilẹ̀ ti wó yìí. mo ń ṣe mékọ̀pù ní ìyá ríngì yóò dúró dáadáa. mo mi mékọ̀pù ẹ ẹ náà mo pe mékọ̀pù yín kì í ya táìmù ti lọ náà. ṣebí àwọn ọ̀rẹ́ wa ń ta. inú pẹ̀lú lórí ẹbí la jọ wà níta. èmi àjọ yìí five minutes màá jọ yìí. má mi ṣe ẹ̀ ní pẹ́. Ah, ah, ìgbà mélòó. promise. promise. ok mo ti gbà. má pẹ́ mọ́ mi. introduction níbo ni mo fẹ́ bá ìyàrájà no no.

àǹtí mi. ẹ ní sísì ìta tí wọ́n tilẹ̀ yìí. bíbó bíbó wọn ni wà lọ sí tù. a ti ká ọ̀dà mi. Hey, báwo ni báwo ni báwo ni wo faramọ́bílẹ̀ o faramọ́bí ọba àlọ́jà bákan náà ni kò sì ní gbánu. kí ló ń ṣẹlẹ̀. dókòwòkò wọ́n ti ní tó ṣẹlẹ̀ wọ́n béèrè tó ṣẹlẹ̀ lọ́wọ́ mi wo ìwọ tó bá yẹ pé mi mo bí o tó sì pé mi bà bẹ́ẹ̀ tó sì dókè mi lẹ́yìn o ò ní fi ah! ọmọkùnrin. mo lóò lè fẹ́ yẹn ah! ẹ dàgbọ́ ṣé ìtàn ni wọ́n fi ṣe ìyá àkọ́ ìyá rẹ̀ ìyá àkọ́ ẹni tí inú bá mi yóò kọ́ lóògùn bí i. sọ̀rọ̀ bí ẹ̀ ti máa bára yín sọ̀rọ̀ ibi tẹ́ ẹ bá ti máa bára yín sọ̀rọ̀ ẹ̀ tètè lọ́ọ́ bára yín sọ̀rọ̀ dáadáa ṣùgbọ́n bí òpó ọ̀rọ̀ bá ṣe ìgbéyàwó yóò jù. Ah! ẹ dákun ìyá tó bẹ́ẹ̀ lórí bóòlù lọ́jọ́ sí ọ. ẹ̀ẹ́dẹ̀ ló ń bù sí ẹ̀. ó tiẹ̀ dábàá irú ìlú ògbóró tọ́nà kọ́ká ti bímọ tiẹ̀ lé ògbóró paramọ́lẹ̀ ní ti òbí yọ̀nù alágẹ̀mí bímọ tiẹ̀ òbí wàhálà èmi mọ̀ pé irú ìyá rẹ̀ ìnìwọ̀ náà jẹ ìyá rẹ̀ tó ṣe pé ìtàn ni. Ah! àwọn ọ̀rẹ́ ti jẹ́ ìtàn ìtò wọn mutí ìyá rẹ bí wọn bá bí yóò kó onú gbòógì àná lọ́mọ lù ẹ̀ báyìí lọ́mọ lù ẹ̀ báyìí lọ́mọ lù ẹ̀ báyìí. ọba yìí gbé lúwẹ̀ lásán ni padà ìyá rẹ bí wọn bá ti yóò tẹ ẹjọ èmi rẹ pàdé ilé ọtí ntọ́sílẹ̀. títẹ̀ mọ̀ ìwọ̀nba ló yẹ kí n máa mọ̀ ọ́ ló dé ilé ìtẹ́ bá fẹ́ mú bẹ́ẹ̀ ní kẹ́mu tó bá jílì ilẹ̀ fẹ́ mu tó bá dẹ̀ jẹ́ tọ̀hún yẹn ní ẹ̀mọ kan bẹ́ẹ̀ ó ti pọ̀ jù. yòyò sórí àìmọ̀kọ wà ní táìsí ní ẹ̀kọ́ sí ọkọ̀ gbéyà bá fi bítù kọ̀ sí ọkọ̀ ọyọ lè wà pẹ̀lú kódò yóò lè wá gbẹ̀bí lóru mo sì máa wò mí o sórí lèmi bá mo dán mo tó mo yìí ọ̀rọ̀ lọ́rùn gbéyà kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ọkọ̀ báyìí ọkọ̀ tí mi bẹ̀rẹ̀ ọ̀ bá mi sàn fún òde ni bọ́bá kan látẹ̀ mi kó ń gun ni ìdí wọ́n máa lúwẹ̀ ní bọ̀tí báyìí wọ́n máa lúwẹ̀ ni. no wonder náà ló jẹ́ kẹyìn ọlọ́tí paraku tán báyìí ah, èmi ò lè sáǹdé eléyìí o wẹ̀ tẹ̀ torí irú yín báyìí tẹ bá mọ́bìnrin ẹni ṣe léṣe mi lè ah, ibi tí a sọ náà ni pé wọn lọpọ ìrìnà lẹ́yìn obìnrin bí ọba jẹ ìmọlẹ jẹ ìmọlẹ jẹ ìmọlẹ wọlé ẹ fún ọ. ẹ má ṣe irú obìnrin bẹ́ẹ̀ o má ṣe irú obìnrin bẹ́ẹ̀. because èmi ò ní sáàdì gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí o. mọ́mi ẹ fún mi lọ́wọ́ sí ẹ̀ mo fẹ́ lọ rajà mọ́. mọ́mí àmì ìmọ̀wọ́ ti tẹ̀ mú fẹ́ lọ́rọ̀ ẹ̀jẹ̀. ó yàgò ẹ̀ wọ́n tilẹ̀ ni mo jẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni àwọn ìṣiyèrè ni àbọ̀lì bá báwọn ìjà láì já ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀. ẹ wá ìyá mi eh. ẹ gbàgbé o mi ò fi ìyá mi wá tajà ní báyìí. ẹ ló bá wù mí kó wá sọ máa kú ẹ ẹ obìnrin kú àmà ẹ máa gún ta èmi ò bá ẹ lè gbé mi o máa bọ ẹ lẹ́yìn. ẹ sábà gún mi wọn àmọ́ gún iná tí ẹ á gbàgbé. èmi ló bá wù máa jẹ tú ẹ máa jẹ fáìgẹ̀ lẹ́kọ̀ọ́. 你管呀。

irú ọmọ èèyàn lọ́rọ̀ ọ̀fẹ́ yàtí mo ti ẹ dàpọ̀ ìyá tí mo ti sọ́kọ̀ rè ní mo rẹ̀ bí ọba ní mo rẹ̀ mọ̀ bí ọba kalẹ̀ mọ̀ tí ò ní mo rí bátìrì. ìṣó ó ti délé. mímì nígbà tí mo pẹ̀lú ìwà ìbanilókọjẹ́ ìdójú tí ibi tẹ́ máa máa wòye kí ni jẹ́ kí n wáyé fún kí ni jẹ́ kí n wáyé fún tẹ́ jẹ́ kí n dúró mi ẹ mọ́mì ẹ̀yin ẹ̀wọ̀n sìn látijọ́ tí mo ti gbọ́njú èèyàn mọ ìyá èèyàn mọ́mí ẹ fi ìgbà kan dùn mí nínú rí ẹ kì í dùn mí nínú ká gbọ́ pé ìyá tèmi ló mú wọn ti káàkiri ẹ mọ́mí pàtàkì pé omi kóró ayé máa fún mi mu kí ló ń tẹ fún mi mu wọ́n tẹ fún mi mu pàtàkì pé omi kóró ayé máa fún mi mu. Ah! Ah! mi wá ó mi wá. ó dá àǹfààní kí n súnmọ́ ẹ jọ wọn ó dé mọ kọndíṣọ̀n tí mo wà inú yẹn fọ́ mi lórí ó dá àǹfààní kí n súnmọ́ ẹ jọ. olúwa rẹ̀ yẹn lọ́kùnrin tí ò bá ní obìnrin ò ní jẹ́ kó mọ́ lò ó. Ndiwale mbeleko. Si wabaniti. Ubi ni uniche kumulu. Ya ni wa umasiti. Uli umu. Ufwe ni asiedoni wa. Nati fi uribe kumulu. wọ́n fà wá wá tipátipá ni bí wọ́n ṣe fà wá dé pé ìyá wa bàbá pàápàá ìdúró jẹ wọn ṣùgbọ́n babaláwo tó ṣiṣẹ́ yìí ó sọ fún wa wípé òun ò lè fi wá sílẹ̀ pé kò máa wá máa wò wá lóòrèkóòrè. àsán sá ẹ kújọ mẹ́ta sá. olú yìí lọ. ọlá ọlọ́run ẹni sí. ọlá afa náà. ẹ kújọ mẹ́ta sá. ẹ̀yin ẹ wò ẹ mọ̀ sọ fún mi bẹ́ẹ̀ ń jáde. à ń jáde. Ah, ẹlẹ́rìí ìpínmọ̀jà náà a torí ẹni tí ò sùn ṣe ẹ̀yin ẹ wò ó lárakùnrin kan tèmi mọ̀ wá dáfà ọ̀rọ̀ ọ̀run fún arígbàbuwó lórúkọ rẹ̀ jẹ́. ládùúgbò wa lọ́wọ́ o. bẹ́ẹ̀ ó dàpọ̀ mọ́ orúkọ yẹn. nísàlẹ̀ odò lọ́hùn ṣùgbọ́n bí mo ti wá dáfà yìí lọ́wọ́ ni mo wá ròyè wípé ó yẹ kí n tara ṣàṣà dọ́dọ̀ yín ní àyìn kọ́ gbọ́dọ̀ pẹ́. ṣé kakúkú jọ wọlé ńgbà yẹn ká lọ sọ. kì í ṣòro ọ̀run ilé ẹ wò ẹ̀jẹ̀ àlọ́ nítorí kò gbọ́dọ̀ pẹ́. ká máa sọ lọ lọ́rùn ẹ̀ kan ni bàbá yìí ránṣẹ́ sí èmi àti ẹ̀gbọ́n mi pé ká wá rí o. ìfà ogun ara òkun àwíṣe Ọ̀rúnmìlà ogun ara dòrò mọ́ àwíṣe ọkùnrin dúdú gidi tínú ẹ̀ funfun ọkùnrin dúdú tínú ẹ̀ funfun wọ́n fi bí péré wọ́n fi rẹ pé mi wọ́n sì fòlòlò fọ́hùn iwájú ọpọ́n ọfà ogun àwọ̀ wọn ní í ṣe ẹ̀yìn ọpọ́n ọfà ogun àwọ̀ wọn ní í ṣe olùmúlọ̀tún ọlọ́kùnrin ló ṣe àárín ọpọ́n fa gbangba báyìí òun òde ọ̀run wọ́n fi rè pé bí wọ́n sì fòlòlò fọ́hùn àyín kiri ó jẹ́ kí bí ó lọ rè wá bí wọlé sí i gbónúgbó bà lórùlé ojú gbónúgbó kalẹ̀ ojú gbónúgbó kakọ́. òdì ọlọ́kùnrin aṣọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí ìpín àtòrí ẹni tí ó sún ọṣẹ òdìmúdìmú àwọn ọ̀nù gbọ́ adíámọ̀ ọlọ́fin òyí gbìrìgìdì dáná ìgbà yìí ó ní ìgbà yìí ó bí kan rí iná bá ń gbẹ̀pọ̀ jẹ́ ìwà rẹ̀ àṣìgòkè òdì òdìdí rúulẹ̀ ọlọ́gbọ́n ní tú ìran ọlọ́gbọ́n kò tàgbọ́n kò mí sẹ́tì aṣọ àwọn àgbààgbà ò sì mọyé erùpẹ̀ lẹ̀. Dámilọ́lá Ifá ní kí ọ Ọ̀rúnmìlà ní í ṣe yín pẹ̀lẹ́ ẹlẹ́rìí ìpín àtòrí ẹni tí ò sún ṣe olórí yín ò ní burú o Dámilọ́lá Ifá ní gbogbo ọ̀rọ̀ rẹ pátátó ọba wáyà yìí tó dí gágá lójú rẹ tó rò pé bóyá funfun ni tàbí dúdú ó lè ṣeé ṣe tàbí kò lè ṣeé ṣe ẹlẹ́rìí ìpín mọ̀ títàn ṣe nítorí ni wípé ọlọ́rọ̀ rẹ̀ ó dayọ̀ ó là ó lù láyé ó ní gbogbo orí ajé ní ń bẹ lára rẹ̀ ó ní kò wá sí gbogbo ibi tó bá ti lùlù rẹ̀ dé báyìí ló di ayé ni ó ní ẹnikẹ́ni èèyàn kéèyàn ó di dandan kí wọ́n jó sí i ó lọ́mọ kún ara rẹ̀ báyìí owó sì ń bẹ lára rẹ̀ ó ní gbogbo nǹkan ọba tó ti wá dáwọ́ lé ńkọ́ gbogbo ẹ̀ pátápátá ni ó mọ yọrí sí eré ọ̀wá gbọ́n tí fàyè ó mú kìlọ̀ ńlá dání ó sọ̀rọ̀ nítorí ni wípé kálọ̀rì ṣèpèsè ìpèsè àwọn àgbàlagbà ká fi rúrú fóní rúrú ká fi bíbọ fóní bíbọ kó wá mẹ́nu rẹ̀ báyìí kọlọ̀bọ̀ báyìí táwọn fi wúre ẹ̀ kó o fi wúre sínú rẹ̀ kí wọ́n jẹ́ kọ́ náà rẹ̀ ó là kó lè bá a ríre gbogbo ohun tí ò ní tú ọ lọ́wọ́ kó lè bá a tètè tú ọ lọ́wọ́ ìfọ̀hún ti wí nù. ẹ bàbá ìpèsè yé again ṣe bí lóṣù tó kọjá àti upper month mo sì ṣèpèsè fáwọn àgbà ṣé ìyẹn ò lè cover up fún ìjẹ tó ń sọ yìí. ìyún fúgbà yàn yá ṣe tì sí ìtọ́jà gbè dákun yá ṣe kó lè bá àrígbá àti fẹ́ orí. madam màá try láti ṣe. ọ̀kárí nítorí bá ti yẹ kéèyàn tó pẹ́ mọ́ lọ́gbọ́. màá try lẹ. bá o bá rántí dáadáa ó rí wípé kò sígbà tó tẹ̀lẹ́gbọ́n rẹ wá tèmi kìlọ̀ fún ọ ó rí ntí báyìí ń ṣèkìlọ̀ fún ọ ìní wípé àyànmọ́ rẹ ò gba kóríṣiríṣi ọkùnrin kí wọ́n mọ gorí rẹ kí wọ́n mọ fàyà lu àyà rẹ àyànmọ́ tiẹ̀ kọ́ Ifáyìwá mú nǹkan kan dání o ó tí ọba fẹ́ o tó fi ṣáde orí ló gbọ́dọ̀ sọ ọ́ dòbìnrin. tí ò ń gbọ́ tí ò ń gbọ́ nǹkan tó ń sọ. ó wá tún ní alẹ́ rẹ bẹ́ inú alẹ́ ọjọ́ ọ̀gbéyàwó yìí ló sì gbọ́dọ̀ wọlé ló gbọ́dọ̀ kanlẹ̀kùn kó gbọ́dọ̀ wọlé ó sì gbọ́dọ̀ bá ọ bẹ́ẹ̀ ó fi ọgbọ́n kìlọ̀ dáadáa o Ifá òun ti wí nù ṣe é gbọ́ tiẹ̀ dábẹ́ ṣe ti pọ́rọ̀ yẹn tiẹ̀ ṣe jáde gbogbo ìgbà lèmi náà máa ń nu létí ṣe onípọ̀rọ̀ tiẹ̀ gan padà wà important ju ìpèsè tán ní kèmi lọ ṣe ìwọ gan bóyá torí tiẹ̀ gan lọ́nà ṣe ní ká tún wá lé ṣáà má gbàgbé òun ló ti gbọ́n yẹn o. ìgbọ̀rọ̀ dé dúró ṣùgbọ́n kẹ́ ẹ tó lọ mo ní nǹkan kan tí mo àpọ̀jù dandan àìdéwé fún kábọ̀ bòórí. olùkàlùkù ṣe mọ̀ wọ́n ara rèé o ṣùgbọ́n olúwa rẹ̀ mí lẹ́kùn kò pé kò jìnnà lẹ́gbọ́n mi pàdé fún bí ní clubhouse. ṣé ibi mo ṣe close níbi iṣẹ́ báyìí mo ṣe sáré bọ̀ lẹ́lẹ́lẹ́ pé ọkọ mi tó ti pè mí látàrọ̀ pé mo fẹ́ rí mi mi gbọ́dọ̀ mí sí e. i mo dẹ̀ ti dé báyìí tí kí la rí gbọ́. ṣe pọ tó lọkọ ṣe ní ìbára ah. <laughs> ò tí ò ọba ẹ ní ó dá mo dẹ̀ ti dé náà nìyẹn kí ló ń ṣẹlẹ̀. kí ló dé tó tó máa gbọ́dọ̀ lẹ́yìn. ẹ̀yìn tó lábàá. his problem. àjù gbogbo ẹ ló tiẹ̀ bí ìyá dẹ̀ ẹsẹ̀. àwọn ah, tó mà ní bàbá ọkọ mi àtàtà ẹgbẹ́ lọ́lọ́. Ah, ọmọ ọmọ ògbòrò lọ ni ọmọ ah, ògbòrò lọ. bó <laughs> tiẹ̀ dá bó tiẹ̀ ọ̀rọ̀ wa tó fẹ́ padà dìgbà yẹn à lè padà sọ́kùnrin sẹ́ni tó bá tó máa bá dá síjà ti yé ó ṣe mí gan ọdí alọ sọ̀rọ̀ ìjà tí mo fẹ́ bẹ ẹjà wàláyà a máa jà. no o jọ lọ ṣé kìí ṣe pragmatist. tọ́lájọ ẹ mo ṣe láwọn ọ̀rọ̀ kọ́kọ́ tí mo fẹ́ bá ọkọ mi sọ ọ̀rọ̀ yẹn kó má bàa jíjà á máa wo tíìbì ẹ mo ní problem wá fẹ́ lọ jà yẹn. CKFM Music Productions. ọmọ ènìyàn ló sọ gbádùn ìgbà kan ò déédéé gún òun fún bí nǹkan tó ń bá mi ṣe láìpẹ́ wa kó owó ìjáde jẹ́ kí n kó sínú pọ́ọ̀sì mi èmi tí ń lọ mú kán jù. àdámi lọ́la etí tó ń tọ́jú ó yẹ mọ̀ pé bàbá wa lásìkò fàájì tá a wà yìí bílí ò bá sọ àyè lọ lé o òun farabalẹ̀ fún wa ni o jù bẹ́ẹ̀ lọ. mi ò lè dá lé bí mò ń kó kí ní ìjáde jẹ́ kó sínú pọ́ọ̀sì kì í máa lọ sí bó owó ni fún fifty k iná má lè ṣe ìṣẹ̀bá ìfún mi láìpẹ́ o. Ah. lórí ọ̀rọ̀ wo tó sọ mo máa fún ẹ bó ṣe ń tu mi ní òwò níta gbangba kò dá àgbàlójọ rẹ ni tó wò náà. ẹ àmọ́ fún bí ṣé ká má parọ́ fúnra wa ó yẹ kó mọ̀ ẹgbẹ́ dá mi lọ́la ìṣẹ̀ ní èèyàn lè máa tọ́ nítorí o bá fẹ́ fún ìwọ náà fún lásìkò yóò mọ̀. fún mi kó jẹ́ máa lọ. Adékúnlé ó jẹ́ máa wọ́n tiẹ̀ ìwọ obìnrin nu bó fún lánàá kètò ti jẹ tani bí ẹ mú mi ṣeré ni mi láìkí ẹ tó máa ń kó wà lọ́wọ́ ẹ̀ wá kó jáde má dẹ̀ fi sínú pọ́ọ̀sì. Dámilọ́lá ọ̀rọ̀ àárín èmi àti ẹni mo máa tún náà sí èmi bá mọ́. Hmm, lójú kíni èmi wá jájọ yìí wà lórí ẹ̀ fẹ́ sọ̀rọ̀ Dámilọ́lá bọ́ àmọ́ ìwọ náà ṣẹ̀ mi. kí ni mo ṣe. o ṣeun àtìgbà tó ti wà ní ọtí la kódà orí tewé ìwúrò mu nù rẹ̀ o ò mọtí débi tó mu ọlẹ́rìn dòdò nígbà tó tiẹ̀ mu ló jẹ́ kí ọ̀rẹ́ rẹ̀ tó mu wá ló jẹ́ òmu nù ẹ̀. ọ̀rẹ́ mi rárá o máa ń ṣọ̀rẹ́ mi àbúrò mi ni Fẹ́yìntọ́lá Fẹ́yìntọ́lá meet Adex ọ̀rẹ́ ọkọ mi. nice to meet my name is Fẹ́yìntọ́lá. báwo ló ṣe ń ṣe báyìí báwo ló sọ English náà ló sọ Yorùbá náà. ẹ kúrò lẹ o. Ah, <laughs> ó ṣe yàrá. ó ń pọ̀ mi Fẹ́yìntọ́lá. Fẹ́yìntọ́lá. ee eh, wọ́n máa ń pè mí ní Adésídò <laughs> ọmọ tó yá yìí. Dékúnlé bí ṣe wà mú nice gan àbí nice náà kọ́ ni. ẹ̀mí bá ṣe mi èdè yẹn. mo ti ń sọ fún ọ tipẹ́tipẹ́ sórí àbúrò rẹ̀ kó náà máa sọ bílẹ̀ àá. Ah, ah. ẹ wò tá a sọ dùn. ẹ wò nǹkan tí mo lòdì sí jù láyé mi ni pé bíyàn bá fẹ́ fún yàn lówó ìwúrà àbúrò mọ̀ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ah. níta bá fẹ́ fún ni báyé báyé o ọ̀dà ọ̀dà ọ̀dà ni o fẹ́ gbọ́dọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́. tẹ́lọ̀ rẹ kò mọ̀ ràn ti rán tètè lọ́ọ̀rì máa rántí rán. ọ̀dà èmi ò fẹ́ gbọ́rọ̀ kékeré sọ ń gbọ́ dáadáa èmi ò mọ iye tí ọ̀rẹ́ mi ò fún ọ àmọ́ ọba ti ń lọ èmi ò fún ọ ní fifty thousand owó tí tó bá wù ú bọ̀ ìlú hundred. ẹ bá jẹ́ ẹjọ́ wá sí ẹjọ́ ọmọ ènìyàn ló sọ gbádùn ìgbà kan ò dédé kú ẹ̀kẹ́sì ní kẹsẹ́ ẹ wá sọ sí ń tàpá adánidóró bí ọ̀rọ̀ ìfẹ́ mi àti adex ṣe wọ̀ mí adex àti Fúnbí wọ́n jọ mọ odò ọba nítòsí Ògbómọ̀ṣọ́ àmọ́ àwọn méjèèjì wọn kàwé wọn kàwé ṣùgbọ́n adex ló sọ fún mi nǹkan tó gbé wọn dé Èkó Kúnlé. Ọlájú. Fún bí. Èmi ló Ọlájú. Ọlájú. Ọlájú. Ọlájú. Dékúnlé. Ojú yín rè. Dékúnlé Dékúnlé. Fún bí fún ojú yín rè. Báwo ni ìlú odò ọba wa yìí? Ó dùn ó. Isi làwọn náà gbọ́ nù gbòòrò pé Bọ́lágún ti wọ̀lú. Ipe tá a bá rí Bọ́lágún ọ̀rẹ́ wa, a lè dá mọ̀ wọn. Ká ń lọ, ká ń mọ̀ bí a fi gùn, àfi ń bọ̀ mi, àfi ń bọ̀ ni. mo ti dé ni mo ṣe ń wọlé rè mo ṣe ń wọlé rè. bọ́lágun wo ká má parọ́ tanra wa jẹ́ ó sún òpapọ̀ mọ́ọ̀rù in fact ẹ̀wẹ̀ kò jẹyọ lára rẹ̀. <laughs> ẹ̀yin ọ̀rẹ́ mi ojú yín ló ń dá àwọ̀ yín ló ń jọ̀lọ̀ yìí ṣe ló dàbí kéèyàn máa wo jíngí nínú ẹ èkó mà yìí sí. sí ni òjé tẹ̀yìn ààrẹ èkó fi jà wá abúlé fi ń gbogbo nǹkan tẹ́ mú jẹmọ́ wo ilé bẹ́ẹ̀ ni. ṣé tẹrù hmm, mélòó lọ́kànjú àyín fẹ́ mu lódò ọba mo kó wá bí ẹrù ni tí má ṣe tó ń sìn máa kẹ́rù fún. wọ́n sọ fún wọn pé bọ́lágún ò lè pààrọ̀ wa rẹ̀ bí ṣe ń ṣe tẹ́lẹ̀ náà ní í ṣe. first of all ẹ̀mí ti ìyàwó mi bẹ́ẹ̀kì ni. ìyàwó rẹ ni. ìyàwó mi nìyẹn. oyin dúdú wọn sọ rẹ yóò. dákun mọ gbọ ṣé bọ́ọ̀lù orílẹ̀-èdè wa tí wọ́n gbá tán láìpẹ́ ṣé kì í ṣe pé ó lọ bẹ̀ ó lọ wòran. kí lórí tó fi béèrè ìbéèrè yẹn mo mọ̀ dájú pé arábìnrin ibẹ̀ ló ti mú àwọn aráàlẹ̀ ikọ́ ní rí báyìí àbọ̀ òdìbò ṣe rí rùmùrùmù. ogun ló mú lọ jà. ju gbogbo ẹ lọ ọ̀rẹ́ wa ó dàbí ẹni pé àwọn padà wá rí ọ lọ. ẹ tún máa padà wá ni ẹ jẹ́ kí n wọlé kí n kẹ́rù tí mo kó bọ̀ fún a padà wá. kan tó bá di pa ẹsẹ̀ pa àwọn ààrẹ méjèèjì ọ̀rẹ́ mi àwa ríra àwa sọ̀rọ̀. nílé wa ń bí náà ní kí n ti dúró lè yín ni àbá máa lọ níbi tá a ti máa ń ṣeré ń jọun nígbà yẹn. ọjọ́ ìjẹ́lẹ̀ torí ká mọ̀ yọ òyìnbó lẹ́nu níbi àti tayò lọ́jọ́ sí. ní ìsàlẹ̀ lọ́hùn. ibẹ̀ sì tẹ́ pẹpẹ tó bá tiẹ̀ débẹ̀ ní ìsìn igbá ẹmu báyà mú yíra rè. igbá ẹmu so wọ́n ti ń tayò lẹ́gbẹ̀ẹ́ kan bẹ̀ ayò tún lọ rẹpẹtẹ. ẹ lẹ́ o ẹ kalẹ́ o. ta ni yẹn. àwa ni o. àwa ni. yóò dáa fún mi ẹ lálẹ́ ẹ̀ ní lálẹ́ rẹ̀. ìyá wa dáadáa ìgbẹ́ ni. Ah, ah. n ò wí fún ọ olóbìnrin ìmúlú rẹwà pọ̀ tá a bá rí ẹnikẹ́ni tó bá tún rẹwà tóbìnrin yìí ó yà á pélégbé ni ẹ lẹ. pápá lálùbárí kò bẹ ló yí ọpẹ tó yẹ pé tó ṣe mú yan gàlá wùjọ hmm. kọlágbó èèyàn rẹ lòun náà. gbogbo tẹ́ǹsì pátápátá làwọn náà rí. ṣé mi ti sọ fún yín ni mo ní kẹ́ ẹ má wá síbí báyìí máa bí sọ́run wà bẹ́ẹ̀ ni kí lẹ̀ ń wá fún. Ah, àbájá wa ẹ má fojú irú nǹkan tẹ́ fi ń lọ wa ẹ má fi lọ wa sẹ́rí tá a bá wà lónìí ó ṣe kókó ẹ ṣàjẹ́ àrí bọ́lágún tá a bá rí ká bá sọ̀rọ̀ ní òun kan àwa kan káwọn sì mọ̀ ọ́rẹ́ mi wá. ẹ jẹ́ agbọ́jà rẹ. ìyàwó akópa bọ́lágún ọ̀rẹ́ wa la wá rí àjọsọ ọ̀rọ̀ kan sì lájọ ní ìdí abánú tèmi àtàdékúnlé la fi jọ wá síbí ìbàyẹ ẹ kàn bá ní pè jáde. ẹ jẹ́ ẹ so nǹkan tó mú bó èkó àbí nǹkan tẹ́ fẹ́ wá gbà nìyẹn àbí mo ti sọ fún yín o time without number má wá sí ibi báyìí mọ́ ṣe fẹ́ gbọ́ bímọ òun àti yín òjò sí ní set kan náà so kí lẹ̀ ń wá wá fún. ẹ wò kẹ́ẹ̀tì ẹ̀ gbọ́ ó mọ̀ sí kókó àríbọ́lágùn nípa ẹ̀mí rẹ̀ ni o nítorí pé wọ́n rán wá sí i wọ́n sì ní agbọ́dọ̀ jíṣẹ́ iná kájẹ lálẹ́ yìí torí pé a ti sọ fún pa à ń bọ̀ tẹ́ bá pè ní ìsìn ó gbọ́dọ̀ mọ̀ pàtó wà ń tà ẹ bá pè síta ká san tá a sọ fún ká sì mọ̀ lọ. ẹ jẹ ṣe kinní kan kí ló dé mo ní kẹ́ ẹ má wá síbi máa ń torí kan atẹnujẹ tó fẹ́ pa yín ṣọ́nà wà bẹ́ẹ̀ ni mo ní kẹ́ ẹ máa ṣe ti yín ọ̀tọ̀ láyé ó ti wà lẹ́kọ̀ọ́ so ó ti yàtọ̀ sí yín abúlé lẹ́yìn ṣì wà náà ẹ̀rí mọ́kọ́ ṣe kó yín ni ẹ má wá sí bíbá yìí mọ́ náà. àwa náà mọ̀ àwa náà mọ̀ pójú wa lọ kì í sì ṣiṣẹ́ ti wà àmọ́ ẹ dákun torí ọlọ́run ẹ gbìyànjú ẹ bẹ́ẹ̀ bá ṣe lè fún wa kódà bẹ́ẹ̀ bá tún gbá bẹ́ẹ̀ bá tún já pẹ́tẹ́ ẹsẹ̀ wa ń bì ẹ gé dànù ẹ jọ ẹsẹ̀ ta lè fún wa náà. ẹ wo gbogbo àtẹnujẹ tẹ wá yẹ nǹkan sí kẹ má ní lọ́kàn wípé bóyá ẹrù tó kó dé ẹ fẹ́ wá gbẹrù o ah. kò sí kankan ẹ má wà bímọ. sórí ǹjẹ́ o ti rí báyìí tí mo bá sọ fún wọn pé ara tèmi ò gbàbùkù etí rẹ̀ ń gbọ́ ojú rẹ̀ sì rí ọ̀rọ̀ ojú jíjà kọ́ bẹ́ẹ̀ mi ò bá ní bọ́lá èmi ò lọ o. kí ló jọ kí ló jọ kí ló jọ. share.

oríire ni mo kù ó oríire ilé ayé ilé asán. ẹ dákun fún bí mò ń wà ẹ wò ó ga ó pupa. ọ̀dà fún mi. ariwo tí wọ́n gun báàgì lẹ́yìn tí wọ́n ń lọ ariwo tí wọ́n gun ọ̀kadà gáràjì. ọ̀kadà gáràjì èkó. ìrírí ayé òwò òwò. ìrírí ayé òwò òwò. ìrírí ayé òwò òwò bí wọ́n ṣe wọ èkó báyìí àdúgbò ṣáná ni wọ́n dé sí i. a ah, ṣàánú a ah! aṣojú kòńkò jàre ọ̀rọ̀ ó burú ó lágídí ó lórí ìgbọ̀ngàn àmọ́ kì í jalè ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kọ́ ìṣáná rí i pé òun lé wọn kúrò ládùúgbò hmm. ìṣáná ṣe pàtàkì àdúgbò wa níjọ́ kan kódà ó ṣe ìpátá wọnú ilé wọn wá ìṣáná mọ̀ mí ó mọ̀ pé gbọ́n òun náà stubborn. ìjọ mi ti bá tún pè wọ́n ọ̀rọ̀ wọn tiẹ̀ tuntun mi tẹ̀fẹ́ máa dá sí mi tẹ̀ máa dá sọ̀rọ̀ wọn mọ́. Olaga! Ah! Ayé ńlá! Ah! Olúwa! Oya ayé olówó tó fowó ṣàánú ọmọdé lówó sílẹ̀ fún fọ̀nọ́lẹ̀ ó gara gan títí tó lọ́dà àwọn èèyàn ló ń ṣe filẹ̀ á. Ah! ẹ̀wọ̀n rí olówó àṣàbà mi àtúrà mi àtúrà mi àṣàbà mi ó sẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ omi ọ̀sán yín tèmi ẹ̀ ṣàmọ̀ ẹ bá ń fi iyọ̀ gbé. fáwa lówó o ṣàmọ̀. fáwa lówó ni. àwọn oṣìṣẹ́ bá àánú àjàgbá o bá àánú àtọrọ ni a bá tọrọ lọ́wọ́ ẹni tó ní kó fún wa ká fi jẹun àwọn bá ní kó rí òun burú àwọn yẹ kó mọ̀ pé ilẹ̀ yàrá la ní gàràkàbà fáwa lówó. kíkí lorúkọ tiẹ̀ náà. ó o bẹ dorúkọ ayé mọ ayé olórúkọ méjì ó mọ tó bá dẹyìn ojì orúkọ tó bá wọn ẹ ṣáná rèé ṣáná lọmọ jẹ tán tó bá ṣàlásán ṣàsórí kándù gbogbo ayé ló máa ríran tó bá ṣe òkùnkùn ara rẹ̀ ìmọ́lẹ̀ ìṣàkódùn ṣàrà ọlọ́run. ó ti yé mi ó ti yé mi mo ṣọ̀pọ̀ máa jẹ́ pistol sórí square meter tí mo dúró sí wà láìta láì bàbá ẹ̀kọ́ lónìí ìwọ kò ló lè kó ìwọ kò ní fàṣọlá ta ni ẹ. wá ṣe ṣe Tinubu ni tó bá ní kí wọn sọ wọlé mi ò lọ sọ do mi lè sọ anything. ó kẹ́ ya ojú mi kọ́ bá mi sọ. ṣàná fi ẹ. kọ́ fún mi kọ́ fún mi padà wọn lóhùn jàre sọ̀rọ̀ sí wọn sọ̀rọ̀ sí wọn. padà wọn lóhùn. bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọmọlúwàbí oníṣòrí burúkú ṣó gbọ́ mo ṣe wà yìí o lè pọ́n máa gómìnà nù sọ̀rọ̀ àgbowó lọ́wọ́ ẹ̀ àwọn tó níwèrè jù ẹ lọ́kọ̀ agbowó lọ́wọ́ wọn. kí ni. a ọkọ lọmọ filẹ agbowó lọ́wọ́ ẹ. kí ni. a iṣẹ́ ká lówó agbowó lọ́wọ́ wọn. Eh, èmi èmi èmi ò èmi. wọ́n fi orí adé lágídí tó o ṣáà ti gbọ́ tó ṣùpá fún un. àgbàgbé bó ṣe ṣẹlẹ̀ o ta ló fẹ́ ṣe wọ́n fi gbogbo àgbàdo. èmi ò mọ mi ìlówó tí mo fẹ́ fún yàn. ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó máa ń sọ lágbàdo ṣó ń gbọ́ o lè gbà kó dúró wàá pò fún ẹ. kí ló ń ṣe lè. omi lọ. ọwọ́ rẹ̀ ẹ ọ sọ fún wọn tí wọ́n gbé wọn wà ní ọ̀wẹ̀ màá gbá ojú wọn. ẹjẹ o gbá ní owó owó owó ní owó ní. mi ò ṣe problem ẹgbẹ́ owó owó jọ bá mú. olówó mo ni máa gọ̀ ọ́ gbà. ó gbà wọ́n ó sọ fún wọn. torí kan tó. bá sílẹ̀ ah, láyé mi fún mi bọ́ọ̀sì mi o fún mi bọ́ọ̀sì mi sórí pé olórí burúkú ni ọmọ yẹn sórí pé o ti bẹ̀rẹ̀ sórí kan tó ṣe sórí tó ọ ti gbà wá náà wọ́n lọ́lọ́ gọ́ra ẹ. mọ́mi kakulu yìí máa burú gan. lẹ́nu èmi wọ́n invite kakuli wọlé. ẹ kú ẹ pẹ̀lẹ́ sà ẹ lẹ sà ẹjọ́ ta ni ọkọ kakuri nìyẹn o. <laughs> ṣáàmà ńlá iná sáré àná àgbàlagbà láàyè kakuri. àwọn ló ń jẹ bẹ́ẹ̀ èmi náà ti rí bẹ́ẹ̀ ẹ̀yin lè tiẹ̀ ní láti jẹ́ bẹ́ẹ̀ <laughs> torí ojú yín le <laughs> so ẹ̀yin lè má láti jẹ́ bẹ́ẹ̀ ẹ pẹ̀lẹ́ ṣẹ́rí àbúrò mi ti ṣàlàyé yín fún mi o ó ní bẹ́ẹ̀ ṣe wà ẹ yá wèrè gidi gan ni. Mm ó ní ẹ̀sán lórí gidi tó bá ń wá babalá wèrè ó lẹ́yìn lè ń jẹ bẹ́ẹ̀. Ah. ó fi kún lóòótọ́ àmọ́ kàràmọ́ ni ó ní pọ́n yín náà ni. ara kàràmọ́ náà ni wèrè. òun ló fi sọ bẹ́ẹ̀ tó o ti ṣàlàyé yín fún mi òun ni mo fi mọ̀ wípé ẹ̀yin ni the best person tó lè bá mi ṣe iṣẹ́ tí mo ń sọ yìí. ẹ má fi máa ẹ go straight bí tẹ́ ẹ lọ. ṣé dípò bọ́kàn àtàwọn boys yẹ lọ́ba wa ká wa mọ́ ìdí mọ́tò lọ́ ní ọmọ èkó làwọn àwọn fẹ́ gbowó ilẹ̀ lọ́wọ́ wa lẹ́kọ̀ọ́ tó jẹ́ pé wọ́n jọ bí wá sí ni mo dẹ̀ ní mi ò lówó tèmi máa sọ fẹ́ ní bọ̀dì tó pàjọ lẹ́kọ̀ọ́ ni àjọ níní kí ni mo dẹ̀ sọ bẹ́ẹ̀ sí wọn láwọn ọ̀nà mi pa lọ́gba pọ́ọ̀sì lọ́wọ́ mi lọ́gba owó lọ́gba gbogbo ẹ̀. ẹ̀là lọ̀rọ̀ ẹ̀yin náà ni ní wèrè lórí gan. tó máa ṣe pé mo tiẹ̀ ń gbàwẹ̀ ní ọjọ́ tí mò ń sọ yìí mo èmi gan fúnra mi máa nà. oró tó lọ́ọ̀ mọ́ lára mo ṣe ni màá gbéṣẹ́ fún ẹlòmíì tó máa bá mi treat for cup. kò lọ bí yín sí. nítorí ọmọ bíbí èkó ni mí. àwọn ah, forí mi sọlẹ̀ sí èkó ni kò lè má kókò máa tẹ́tì mi lórí títì pé kí mi wá sanwó lẹ̀ lẹ́kọ̀ọ́. Ah! ọmọ bíbí ìsàlẹ̀ èkó. ẹ ọmọ èkó lèmi náà. <laughs> àbí èkó èkó kọ́lá àbí èkó àgbàdo. èkó náà ni gbogbo èkó náà ni gbogbo wa ẹ fi ibi tí mo ti wálẹ̀ láàrin èkó <laughs> èkó náà lè kó jẹ́. báwo ni onítọ̀hún ṣe rí. ó rí robotu báyìí dúdú ó yọkùn ó yọ̀dí ó ní gẹ̀ ó lójú báyìí pẹ̀lẹ́kẹ̀ báyìí gbogbo ẹ̀ náà ó ṣe mọ́ra wọn báyìí ni. irun ẹ ṣe kinní díẹ̀ báyìí ó wá fẹ́ rí ìbáṣẹ. ẹ ti mọ̀. kí ló ti porúkọ ara ẹ̀ ààyè mi ò. ìṣáná ló máa jẹ́. Ah! aláyẹ̀gẹ́ ẹ̀tẹ̀ ìṣáná ni. ìṣáná ló péré lóòótọ́. <laughs> lórí burúkú ọwọ́ ẹ̀ ó tún ṣiṣẹ́ òórùn ẹ̀ dé ríra nǹkan kan la yọ ọ̀sẹ̀ lẹ́kù bàbá yọ méjì pọ̀ máa ṣubú nǹkan tó kọ̀ ìṣẹ̀lẹ̀ ń bẹ̀ ni pé jẹ́ ká ṣe fi ọ̀rọ̀ òṣòwò òṣòwò sílẹ̀ nù èyí tó tiẹ̀ jẹ́ pọ́ìntì ibẹ̀ gangan tó jẹ́ kókó ibẹ̀ ní ká kọ́kọ́ yanjú ṣẹ́rí ti pọ́ọ̀sì náà ẹ máa rí pọ́ọ̀sì. owó kéré ẹ máa rí pọ́ọ̀sì. Hmm, ẹ ṣe gan-an ẹ ṣe gidi gan-an mo dúpẹ́ lọ́wọ́ yín inú mi ọkàn mi ti ẹ̀ balẹ̀ bí mo ṣe ń wojú yín torí pé mo pe yes bàbá ńlá kínní nìyí ṣé wá rí <laughs> ṣé wá rí ẹ báwo ni ká ṣe wá ṣe ọ̀rọ̀ owó báyìí. ó kéré ọmọ èèyàn ló jáde jẹ́ ká bẹ́ẹ̀ ṣe rí kókó. Bára hmm. ṣe tán, ẹ ṣe kàn fún àyẹ̀wò tó máa ń wọ ìwé omi ní bóyá fáńtà. Àti ẹ̀rọ ṣe lọ́dún lágbo jẹun. Síkẹ́ fi máa ń bíbọ̀. Fiandex Go Pami Beauty. Fiandex by invite. tó jẹ́ kí n ní kó o tètè yọjú sí mi èmi náà fẹ́ padà síbi iṣẹ́ àmọ́ mo ní ẹ̀bùn kékeré kan náà fẹ́ gbé fún wa fún mi ní àsìkò díẹ̀. obìnrin pọ́ kéré o. èmi mo ní. Ah, ti ẹ ní. Oh, <laughs> eh, má sì yọnu sórí o mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ̀ gan ìfẹ́ tí mo sì ní sí ọ kò sí nǹkan tí mo lè dá rárá fún ọ ti yọ àmọ́ kó tó wá lọ ó kọ́kọ́ bá ṣe fàájì díẹ̀ níbi tí a ti mú nǹkan bì kó tó di kó. bọ́sí mi ní pẹ́ torí àǹtí mi mo kàn sáré jáde kúrò nílé mi. àmì lò ó kàn mú nǹkan ó jẹ nǹkan ó sì máa lọ. ẹni tí ò bá ṣe ní pẹ́ nípa ọ̀rọ̀. ó ti yọ lọ́rùn. jáde lọ síbo. mi máa wé dáadáa kẹ ẹ máa mú rẹ máa ro dẹ́dẹ́ ibo ló sì rí báàgì mi rí báàgì lọ́wọ́ ẹ̀ rí o. àǹtí mi ọlá adex máa ní. adex o. adex kan náà nà. adex ọ̀rẹ́ fún mi. Ah, fẹ̀ntọ́lá pa mí ṣé kò ṣàṣe pé o ti ń fẹ́ adex o. wọ́n fẹ́ràn. Ah, fẹ̀ntọ́lá ò lè fẹ́ adex ó sì máa fẹ́ adex àmọ́ ah, kí ló ń sọ lẹ́nu yìí náà. ẹ jẹ́ ká gbọ́ràn àǹtí mi jọ ẹni mi lè fẹ́ ṣẹ́ẹ̀rì kan ló ṣe aláìná fún yín ni ẹ lè decide fún mi náà. ẹ ò lè fẹ́ adéètì bẹ̀rẹ̀ tọ́lọ́mọ́ lè ṣe ṣe báyìí ọ̀rẹ́ mi ni ó jẹ́ pípọ́ ọ̀rẹ́ ọkọ mi ni adéètì ó ò lè fẹ́ ọ̀rọ̀ lọ́wọ́ àlejò máa ṣe bẹ́ẹ̀ náà. ẹ jẹ́ kẹ́dẹ́ pariwo lé mi lórí látàrọ̀ kí ló dé fún yín náà ah, mo ní màá fẹ́ kí lẹ fẹ́ ṣe sí i afẹ kò tẹ sí ẹni tí tẹ máa ṣe. o fún mi lẹ́nu fẹntọla. ẹ jọ ẹ máa fẹ. fẹntọla máa ń fún mi lẹ́nu. wọn lè fi wọ ọwọ́ aṣẹjọ bẹ̀rẹ̀ ni o aṣẹjọ bẹ̀rẹ̀. kí ló jọ ah, kí ló jọ ah, kí ló jọ alúwalé. ọ̀rọ̀ ilé ayé. ẹ <laughs> káàsán ojú yín rèé kújọ mẹ́ta ah, ah, Fúnbí ńkọ́ ṣé wàá ta ni. kò sí ta Fúnbí wà mí sẹ́yìn èmi kàn gba spíìtì yín lọ mo wá rí i pé ibi ò jìnnà síbi tí mò ń lọ mo sì ní kí n yà kí n kí n. ẹ wá kí ni ẹ jẹ́ sọ ibi tẹ́ ń lọ torí mo pẹ́ ẹ̀rẹ̀ wá kí ni aminola ó jájú nígbà tó ti mọ ibi tí mò ń lọ kí ló dé tó tọrọ bọ. ẹ sọ kí kalẹ̀ wá béèrè. báyọ̀ ibi tí mo mọ̀ tí mò ń lọ yìí náà ni. mi ì mọ ẹ sọ. fẹ̀yìntọ́lá ni mo wá wá. ẹ̀yin wá fẹ̀yìntọ́lá wa. bàbúrò ẹ̀. ẹ̀yin wá béèrè fẹ̀yìntọ́lá ẹ jọ fún kí ni o kí lẹ jọ dàpọ̀ kí lẹ bá kí ló dé. jẹ́ àfirọ́lẹ̀ ká mú òótọ́ ọ̀rọ̀ sọ ọ̀rẹ́ mi àti fẹ̀yìntọ́lá ti o n ò lè parọ́ fún wọn tí n bá rí fẹ̀yìntọ́lá lójúmọ́ o. ó jìnnà kí kí kí ah kò lè dín ní ẹ lè fẹ́ fẹ́ mi tọ́ ẹ lè fẹ́ fẹ́ yìí tọ́lá ẹ lè fẹ́ fẹ́ yìí tọ́lá o ẹ ṣáà mọ̀ pé mò ń fẹ́ fún bí ẹ ṣe máa ah no possible àbúrò mi nìyà no kò lè work o. Ah, irọ́ irọ́ Dámilọ́lá má ṣe bẹ́ẹ̀ adámilọ́lá mọ̀ sí bẹ́ẹ̀ nítorí o bá fẹ́ ni o sọ fún mi ó yẹ kó o mọ̀ pé bó o sọ pé iye kan ló fẹ́ mo ṣe tán àti fún ọ mọ́dàrin warú. àní kò sí nǹkan tẹ́ lè fi bribe mi ṣe kò sí nǹkan àní àbúrò mi ni kò lè work adex tó bá yẹ pé àwọn ọ̀rẹ́ mi títí wà ń bẹ̀ lọ́ládé wà ń bẹ̀ tọ́pẹ́ wà ń bẹ̀ ẹ sọ ètè bá fẹ́ wà láì wí ní wọn náà ọmọ abayín lé ni wọn ò lè argue bó fẹ́ tọ́lá wà láì kò lè work síbẹ̀síbẹ̀ Dàmílọ́lá ọ̀rọ̀ Fúnbí ò papọ̀ mọ́ tèmi àti Fèyìntọ́lá síbí wà àti Fúnbí ẹ̀ sọ̀kọ ara yín mí náà wọ́n dúró gẹ́gẹ́ bí bàbá ọkọ ọjọ́ náà lọ́hùn tó jẹ́ pé ìwọ tó jẹ́ gbọ́n náà ló fa Fèyìntọ́lá lé mi lọ́wọ́ pé ọmọ àbúrò mi ò gbọ́dọ̀ sílé yà o. ìbúdà pé ẹ fẹ́ gbọ́ ṣé ní tẹ ti ru ọ̀rọ̀ yẹn dáadáa ìtẹ bá fẹnu Tọ́pẹ́ Lọ́ládé àbí títí tí mo dárúkọ yẹn nínú wọn tẹ fẹ́ ẹ gbá mi láago ṣé ní ọ̀rọ̀ Fèyìntọ́lá yìí kò sọ̀rọ̀ mbẹ mi ò ráyè. ó dàbọ̀. ọmọ kí ló jọ kí a jọ kí ló jọ ṣé àdúlẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ ilé ayé ọ̀rọ̀ ayé nílẹ̀ dúníyàn òòó ṣé àdúlẹ̀ lẹ́yìn o ẹ fún mi. ṣé mo kọ́ ni mò ń bá wí ní Fẹ̀yìntọ́lá ṣó tí owó elépo betí ni mo ní òrèfẹ́ ẹ̀dẹ̀sọ̀ ń dẹ̀ bá mi jiyàn ń gbómi lẹ́nu mo ní kókó ń pàṣẹ fún ẹni mo mọ́ pàṣẹ fún ẹgbẹ́ ni mo jẹ́ náà mo ní òòlù fẹ́ adẹ́tò òòlù fẹ́ nìyẹn. àǹtí mi máa fẹ́ dex kò sí nǹkan máa ṣe i'm an adult mo ti above eighteen years wey decide on my own. o ti wà above eighteen years. yes. ẹbí mi ò ṣègbọ́n ẹ̀ mọ́tò pé o ti wà above eighteen years mo ní mo jù ẹ lọ mo dẹ̀ máa pàṣẹ fún òòlù fẹ́ adẹ́x. Hmm. fẹ́ẹ́ tó bá wọ òòlù fẹ́ adẹ́x mo pàṣẹ fún ẹ ní òòlù fẹ́ mo pàṣẹ fún ẹ. ayé ò lè gbọ́ ṣó ṣó mọ̀ pé ọ̀rẹ́ ọkọ mi ni adex. àṣọ ah, wọ. so èmi ń fẹ́ fún bí ìwọ fẹ́ máa fẹ́ adex ṣó ṣó ṣó ṣó wọ́ọ̀kì ni. àǹtí mi àǹtí mi máa fẹ́ adex tọ́mọdé bá ti tọ́jú orí níní ó ti kúrò má jẹ̀ sí ẹ kúrò nílò erémọdé ni o ká ìgbàgbé erémọdé gbogbo ẹ̀ máa fẹ́ kó sí nǹkan tẹ́ máa ṣe máa fẹ́ ni. fẹ́ntọ́lá ò ń gbómi lẹ́nu. ẹ gbàgbé gbómi yín lẹ́nu ẹ gbàgbé yẹn ẹ gbàgbé ẹ gbàgbé yẹn mi ò rí yẹn rárá ẹ gbàgbé náà ẹ dẹ́ ń parọ́ lé mi lórí ṣe máa fọ́kọ fún mi ni hmm? ẹ lè fọ́kọ fún mi náà àbí ṣé mi máa fọ́kọ fún yín ìyẹn ò lè ṣeé ṣe o pé máa rí nìyẹn ẹgbàá bẹ́ẹ̀ bóyá lọ nìyẹn kò sí kankan tó ju yẹn lọ mọ́. àǹtí dáná. ọmọ ènìyàn ló sọ gbádùn igbá kan ò déédéé gùn. Tọ́lá ẹ̀yìn Tọ́lá dìde mú náà ní fẹ́fẹ́ sójà rí lọ́jọ́. máma lo gbogbo fífa yẹn fi pretend fún mi pé ara ẹni ọdẹ a máa ọdọ a máa sọ yẹn máa sọ ó máma gbọ̀n jù bẹ́ẹ̀ lọ dìde ó jẹ́ ká sọ̀rọ̀ máa ń de o ti ń pretend o sì mọ̀ kọ́ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ náà ni dìde mo mọ̀ pé ara òyà mo ti gbọ́ dìde ìmọ̀ gbé tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ yìí nù. kọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lágbára. pẹ̀lẹ́ ṣé fífà yẹn náà dá má ní fífà yẹn lọ sọ́dọ̀ ká má sọ nǹkan tá a fẹ́ sọ. Fẹ́yìntọ́lá ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ọ̀rọ̀ lórí adex mi mo ṣàmọ̀ pé àtàwọn láti lọ pàrọ̀ mọ́ra àtàwọn náà mi ò dé òsín tàti pariwo ṣóri gbogbo excuse tí mò ń fún ẹ látànà àti jẹ tà tèmi tí mò ń sọ pé ẹ adex o nítorí bó jẹ ọ̀rẹ́ fún bí o lẹsẹ excuse ni mo sọ ìyẹn àmọ́ nìyẹn kò ṣàárẹ̀ wọn rárá ṣóri nǹkan tó ń fún mi ní problem kọ̀kọ̀kọ̀kọ̀ ni wípé òun situation ọmọ condition tó ní ó ṣàǹṣọmọdé ó ṣàmọ̀ pé àwọn parents wọn ṣàlàyé fún wa kí kí wọ́n tó wọlé sùn wọ́n ní irú ẹ̀dá tí ìwọ jẹ́ ọkọ tó bá kọ́kọ́ bẹ́ẹ̀ lájọṣepọ̀ báyìí face me nǹkan tó tẹ́wù ṣe ń bè mí nìyẹn kò sí nǹkan míì kí ló wà ń mọ́kàn náà máa padà fẹ́ kò sí nǹkan míì ń bà mí lẹ́rù ògo yẹ adix tó wé ah ah adix ó mú ni adix bó ṣe ń gbé lórí ló ń gbé pupa ló ń gbé kúkúrú ló ń gbé ìtọ́tọ́ tó ṣe sóró kò sí nǹkan tó lè sọ pé ó fẹ́ ṣe ah, sórí ah, ah, àǹtí mi àǹtí mi hm? àǹtí mi hm? as long as tí solid agreement láti wà láàrin mi àti ẹ kò lè sí problem kankan ẹ wá gbà tí mi ò kí èlì ó jẹ́ the first and the last time máyé bàbá mi discuss lórí ọ̀rọ̀. fíntóná gbogbo nínú tó bá ti ń jọ ń jáde kò tó ó tiẹ̀ ti yájú kí ló dé láàrin ìjọba ìrèmí ò lè bára dúró ni báwo ló ṣe ń ṣe báyìí náà ó ti mọ́tò kó ti tù dá. ṣé kí ẹ ẹ ti solution kan báyìí. fíntóná fún ọmọ implication kìíní náà ṣé adix máa fẹ́ ẹ ṣé adix lè fẹ́ ẹ sí ilé ìlú ẹ tó bá délẹ̀ èmi á sá lọ fún ẹni o kí pẹ̀lú ṣe ń ṣe bọ́wọ́ wà. Ah. Oh. kò sọ̀rọ̀ mọ́ ohun tí ó ti yé mi kò sí ìmọ̀ta fẹ́ẹ́ sọ mọ́. ọ̀gá ẹ̀ ah. disturb mi lọ́rọ̀ yìí àti dọ́là gbọ̀ngàn ẹjọ́ mo fọ́nà. èmi kò disturb ó ti bá gbogbo ọ̀rọ̀ jẹ́ ọ̀rẹ́ mi náà ó ti bá jẹ́ náà ah, ó ti mọ sọ pé ó ṣe dada dúró ṣé ọ̀rẹ́ mi mọ̀ kò tí mò ń sọ ló tó adẹ́ẹ̀tì tí mò ń wọ̀ tó gbẹ tó funfun kiri yẹn ó wọ́ ó máa fẹ́ sílé ti bẹ́ẹ̀ ní alájọ wa yẹn á fẹ́ sílé ó dáa mo sàn kàn fẹ́ bí mi mọ̀ pé ẹ ti cross the bridge àṣẹ àṣẹ ti gbé nǹkan gbẹ̀yìn mi tó tó yẹn mo ń dà sí wàhálà kí ló jọ ṣe lánàá kódà ẹ̀rù bà mí gidi gan ni o. bá jẹ́ wípé tó o ti lálàá àlọ́ ọ̀hún lápẹẹrẹ ńlá dání àpẹẹrẹ sọ fún ìgbà fọ́ àpẹẹrẹ sàwo làwọn bá fàyà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí ọwọ́ aṣọ mo fẹ́ òfu tá a wà yìí lẹ̀ ah. kó o sì gbàlú òkè lọ bẹ́ẹ̀ ni lọ́ọ̀rì ìṣọ́ra rẹ̀ ní farapamọ́ lásìkò táwọn. bàbá ó dà pé ọ̀rọ̀ mi ò yé yín mo ní mo lálàá pé ọkọ àfẹ́sọ́nà mi àti fẹ̀yìntàn lọ́wọ́ jọ ń ṣàṣemáṣe lójú àlá mi n ní mò ń sọ pé ká wá nǹkan tó yẹ pé nǹkan náà ní fi ṣẹlẹ̀ lójú ayé ẹni yẹra yẹn ò lè yẹn ẹ jẹ́ wá nǹkan míì yẹn ò lè work. ọ̀rọ̀ tèmi tèmi wù fún ẹni kí wò ó gbọ́ ohun tí wà lẹ̀ yìí a ní ọ̀gbẹ́ bọ̀ kó gbé tutù ọgbà ká dáfà kankan àbí ká yẹ nǹkan wò ohun tó béèrè fún ni wípé lọ́ọ̀rì ìṣọ́ra rẹ di farapamọ́ farapamọ́ fúngbà díẹ̀. a ní kò lè wọ́ọ̀kì bí mo fẹ́ sá lọ ibi mo fẹ́ iṣẹ́ ń kọ́ máa ṣàṣìṣe máa jẹun iyán ò lè wọ́ọ̀kì sẹ́ ẹ tún fáwọ́ kẹ tún fáwọ́ kalẹ̀ kẹ béèrè lọ́wọ́ fá bóyá pèsè ni màá ṣe kò tí ẹ̀rọ mi lójú dísà màrán màá ṣe mo rẹ́ẹ̀dì láti ṣe pèsè tó bá pé pèsè ló bá dé ń kí n kúrò ń lu yẹn iyán ò lè wọ́ọ̀kì náà máa ṣàjẹun kẹ́mi ò ṣe pèsè fún ọ bí mo bá pèsè ńlá fún ọ tí mo ní o gbé lọ sí kúrìtà mẹ́ta ẹyẹ gbúgbú ní ọ̀jẹ́ bẹ́ẹ̀ ni bílẹ̀ bá ṣì mọ̀ ajá ní òye ìtòkù pẹ̀lú èyí tẹ́ẹ̀dì ẹ bá wa fẹsẹ̀ tán lẹ̀ èèrà ó jẹ́ ńbẹ eṣinṣin ó jẹ́ ńbẹ ẹyẹ ó sì ṣàyókù jẹ kí wàá lọ́ọ́ padà já sí lọ́ọ̀rì ìfarapa. kò sí ọ̀nà kò sọ̀rọ̀ àbáyọ wípé ṣàlọ́ sọ́ra ẹ̀ farapa ọmọ ìyá tó fojú jọra wọn. ẹ ṣe sà ẹ ṣe sà. ọ̀rọ̀ ilé ayé. káwí fún ni ká gbọ́ ìlàwọlé alára ká sì sọ̀rọ̀ fún ni ká gbà wò. ọmọ ìyá méjì ṣeré o. kàkà mi gbọ́ ọ̀rọ̀ ìfà wọn kọ tí mi bẹ̀rẹ̀ àìsàn àìsàn lélẹ́kẹ̀ mo dẹ̀ ṣe ń sọ fún àǹtí mi kó o kàn jẹ́ ká lọ sí ọ̀dọ̀ bàbá Ifá àǹtí mi kò jálè. nígbà táǹtí mi fi láti lọ sí òde bàbá àìsàn yìí ti yíwọ. ọkàn ara rẹ bá mi ìyá mi lọ́lá ò ní kú ní rèwerèwe òjòjò ní ìṣòwò lára ògùn òfin lé òjòjò lásán ní í ṣe ara rẹ̀ ó padà lé kókó bí ọ̀tá ni. afẹ́fẹ́ lẹ́lẹ́ ń fẹ́ ń kaṣọ aláṣọ ẹ̀fúùfù lẹ́lẹ́ ń fẹ́ kẹ́wù ẹlẹ́wù afẹ́fẹ́ lẹ́lẹ́ lórúkọ àpẹ́kú ẹ̀fúùfù lórúkọ àparùn dámilọ́lá o dámilọ́lá o dámilọ́lá o ọ̀yẹ̀kú lọ́ba múlẹ̀ lónìí ó sì ti lóhùn òní o ó ní tí kú bá ń ṣàgbọ́gbọ́gbẹ́ rẹ̀ pa ọ̀tọ̀ lẹ̀yẹ̀kú lóhùn ọmọ ìyá òṣì ó ní bárùn bá ń ṣa gbogbo ẹgbẹ́ rẹ̀ ṣe ọ̀dọ̀ ló yẹ kú lòun ọmọ ìyàwó sí kókókó lọ́dọ̀ aṣojú wọ́n ti bá kò múlẹ̀ ikú kankan gbọ́dọ̀ pa ọmọ òjòjò ní ìṣòwò lára ogun òfìlẹ̀ òjòjò lásán ni. wo sóòrè lẹ́yìn tí mo mú dání bẹ́ẹ̀ bá ti délé ìwọ ṣáà dànù epo pupa ẹ̀rọ kò ní kú kọ̀ọ̀kan ṣé o gbọ́ yóò dàgbà yìí ó sì lè ah, ah, mọ̀ lílé ṣábí mo ti ní ọ̀ṣá o ikú ìpẹ̀ka lójú rẹ̀ yóò gbó yóò tọ̀ ṣábọ́lọ́mù ti ní ọ̀ṣá o kó lè bá a ní bó ti yẹ orí lójoojúmọ́ ṣùgbọ́n àrò owó lè sí kankan tí ó ṣe ó pé ó jẹ́ àti ìgbẹ́. sísá yẹn ó jẹ́ káyéfì fún mi gan. Ọlọ́run èèyàn ni wọn àwọn ṣe èèyàn pàtàkì gidi gan Ọlọ́run. ẹ dúró náà ẹ má bínú pé ẹ fẹ́ bèrè sílẹ̀ question fún lọ́wọ́ yọ kí lè ẹ̀yin lérò kó lè plọ́ọ̀tì ikú yẹn àti pé ibo lẹ́ẹ̀kọ́ lẹ́ẹ̀rù kan sí àwọn olè suspect pé ó lè ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ because sister yín yẹn ṣe yàn nítorí for the first time tá máa meet and ah, in fact èèyàn ni wọn so that àkókò ẹ kókò lọ just like that. nǹkan tí mo kàn notice ni pé ẹ̀gbọ́n mi ń bá èèyàn jà kò dé bá mi fa ẹni dé but ẹnìkan tí mo suspect ni bọ̀bọ̀ ìṣáná yẹn torí láti gba issue the last time yẹn tẹ̀sí bá àrùn bẹ́ẹ̀ ṣe rí yẹn àti wáyé ló ti ń threaten life so òun ni mo rò pé ó lè ṣiṣẹ́ yẹn ṣàánú. lọ́wọ́ yẹn strong tó yẹn ni. wẹ́ ẹ mọ olóṣè wẹ́ ẹ má wọlé mo fẹ́ kí nǹkan kan dá yín lójú ni pé ṣe rí bí àwọn ṣe wà yìí àwa lẹ́yìn uk ẹ̀yin kan ti di àpáta tí èèyàn gbọ́dọ̀ lárí mọ́ bí ọ̀kan bá lárí mọ́ yín orí àfọ́dànù ni and then number two ṣe rí ti ọ̀rọ̀ ìṣáná ẹ̀ ìyẹn fi sílẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan etí ọ̀gẹ̀dẹ̀ ni inú ẹ̀ ṣe kí ni ẹ gbélé mọ́ ẹ má ṣe ti wọ́ ẹ pọ̀lẹ́ màmá dábàá ti rí àwọn àbá ẹ jẹ́ kọ́kọ́ balẹ̀ àwọn ẹ̀ ní problem ẹ má fara lẹ̀ ṣẹ́gbọ́n ẹ tẹ̀kẹ́. ṣùgbọ́n sí ìyàlẹ́nu kété pàǹtí ìṣèlú tán. bọ̀dá òbí òbí òbí. síbòmíì tó ń gbé ju ibi tí a wà yìí lọ ẹ kàn sí kíní kan fún mi ẹ wá máa lọ sí ẹlẹfẹ yín ìwọ ọfíìsì tó bá ti dìgbà tí o bá ti rí èmi náà bẹ̀rẹ̀ tí ó sọ láti kó ta wà tí o bá ti rí gbàrà báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ máa pè é ẹ jọ ẹ níbi kòkó tó tún máa ń ṣeré síta àtẹ̀yẹ lọ mú bẹ̀ because ẹ̀yin lẹ́ni ìrànlá lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ yìí o. kí ló jọ kí ló jọ. kí ló jọ máa ló jọ ẹ̀yin ẹbí mi èmi mọ ránṣẹ́ pè yín o àwọn àgbà ní mo kọ amọ́ lápẹẹrẹ ọ̀rọ̀ lórí Fúnbí ni bá a bá mo rí pé Fúnbí ti jáde ní a sì fojú kan. nígbà tá a olúwo tá a mi ìyá sì bá mi àwa lè pé dákẹ́ nígbà tẹ ọtí ọba rọ bẹ ìnìmọ̀wé èpè ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bí ìlú jọ ká mọ bá bá ṣe jọ tó ọ̀nà tá a gbà tá a fi wá fún bí kan ní tí mo pè é sínú. o ọdọ àbá náà gẹ́gẹ́ bí ẹ ṣe fi lọ wá ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ méke tèmi tèmi ọ̀sọ̀ wọ́n ní ayé la bówó ayé la bóògùn wọ́n sì ní oògùn lọ́lọ́jọ́ kan tàbí orí lọ́lọ́jọ́ gbogbo ṣé a lè rọgbọ́n sí ni tí a rí ọ̀fìfà wálé. ọmọ rí sàn olóògùn ló bẹ̀. lẹ́yìn tí gbogbo ṣọ́ọ̀ṣì bẹ̀rẹ̀ kẹrẹ̀kẹ́ ní ìsìn àwọn wòlíì oríṣiríṣi tí wọ́n bá yín tàn mọ́lẹ̀ sí oògùn lẹ́yìn tó gbákàlẹ̀. ẹ wọ́n fòògùn fa ẹni tó mú ẹ bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí gbogbo náà àbí èrò ti yín kàn. ẹ mọ̀ pé ń tẹ́ bá fòògùn fa wálé àwọn ìyá wèrè ṣé yóò sì wúlò fún wa. ọ̀dà mẹ́jọ àtàkàtàgbà sẹ́ni àpẹ́rọ̀ náà. ewúrẹ́lẹ̀ ni ìwàwọ̀ rẹ fún bí. látẹ̀kọ ẹ jẹ́ ó dà fún torí fún bí náà la ṣe wà ẹ jọ ṣé kò sí ìyá fún bí lórí ìjòkó mi. ẹ àwọn bàbá fún bí ní àwa ìyá fún bí náà lájókòó yìí fún bí náà. ẹ má bìnrin ẹ fún bí ó ṣaláìsí. ṣèpọ̀ ọ̀dẹ́bí o nǹkan tá ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ. ṣé pé fún mi ò mi wò mọ́ mo bí kò jù. kí ló jọ. tó sára ń bẹ ló Elédùmarè ìtọ́lọ̀ wọn bá bá sì wí ọ̀sẹ̀ dàtí yìí ìyá fún mi fúnrara mi mo pọn mọ̀lẹ́bí jọ pé ká tiẹ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó wá bá mi sọ àbọ̀ ọ̀gbọ́n mi mo bá sì ràn méjì tó wọlé ọkùnrin kan obìnrin kan tó ẹ káàbọ̀ ah! nígbà wọn gbọ́rọ̀ jálẹ̀ ẹ̀rọ ọlọ́run bà mí. wọ́n ní lórí ọ̀rọ̀ fún mi náà. ọ̀rọ̀ tí mo ṣe afẹ́sọ̀ èyí tí kò látẹ̀sọ mọ́ àpamọ́ra ló kù torí pé bọ́lọ̀ bá lòun gbáradé kò kú sẹ́ni ó lè yẹ ọlọ́run lọ́rùn bó ṣe ṣe ìyá fún mi ìròyìn burúkú wọn mú wá bá mi.

soy tí mò ń sá lọ sí àbújá lọ́dọ̀ àti kẹ́míládé. ọ̀tún ọ̀gá ọ̀ tó dágbára ti kó báyìí lọ. àǹtí mi ti kú. bọ̀tún ọ̀gá ọ̀ kí bá tẹ̀ wá lè pè mí nígbà tí dámidọ́lá kù. ẹ má bínú gbogbo wàhálà yẹn stress káàkiri kó tó lè pọ́n kú dẹ́yìn ló fà á má bínú. dúnà ikú ẹ̀ dùn mí náà ṣùgbọ́n kò sí nǹkan tá a fẹ́ ṣe ọlọ́run fẹ́ràn jù wá lọ kọ́ọ̀ hmm, bá àtẹ̀sáfẹ́fẹ́ rere nípa tí eléyìí tó sọ fún mi ó ṣọ́ pé bàbá adẹ́sìn ò mẹ́ni tí ń ṣá. ẹyin kò gẹ́ẹ̀tì mi but nǹkan kan ni pé ó ń fọlọ́pàá wa mi káàkiri tó mi mọ̀ bóyá ó mọ̀ pé bóyá mo ṣe kíní bóyá mo ṣe pé kí n sáwá sí bíbá ìkọ́kàn mi tẹ̀lé rẹ̀ láti dẹ̀ kí ni ní peace of mind. ṣùgbọ́n fọlọ́pàá wa ẹ̀ káàkiri hmm, kò sí wàhálà gbàtò tẹ̀ tí wá débi báyìí náà ní ìsìn kò sí nǹkan kan mo ṣàfọkàn rẹ̀ balẹ̀ ṣó ti gbọ́ ibi tó dẹ̀ wáyé náà ṣó ìbóye tóbi tó yìí èmi nìkan ni mo kúkú ń dàgbé dédé ẹ̀mí ilé ẹ̀ ṣó ti gbọ́ mo ṣàfọkàn rẹ̀ balẹ̀. ṣó ti tọ̀ wá dé ìsìn náà kékeré kò sí bó ṣe lè tọ́ bó ṣe lè gbé lọ́kàn. àmọ́ ó táwo. cgf music production. àmọ́ ó táwo. kí ló jọ. kí ló jọ. CK Film and Music Productions. ọmọ ènìyàn ló sọ gbádùn ìgbà kan dédé kú. ẹ̀jẹ̀ sí ní kẹsàn-án ló ń lọ pa mí dé o. Fẹ́ntọ́lá. Fẹ́ntọ́lá. Kí ló ṣe? Kí ló fà lónìí? Báwo ni ọ̀dọ̀ dókítà tó lọ? Àǹtí mi, dókítà ti confirm pé mo ti lóyún what happened? Rape ti fún bí rape mi lọ́jọ́ yẹn. Ní déètì tí wọ́n confam pé mo lóyún. Àti wípé gbogbo àjọṣepọ̀ tó wà láàrin mi àti Adet. Pẹ̀lú ọ̀rá ìdáàbòbò ni àǹtí mi, mo ti lóyún, mo ti dáhùn bá mi, mo ti fẹ́ ṣe é. sí inú o wà ní láti fi òun ṣe rẹ léṣe ṣùtúbọ àti wọ àti inú inú ẹ agbára Ọlọ́run kà ló wà ló ṣe ṣùtúbọ láti rẹ orí náà torí kó nínú ẹ ò ní láti rò thank God ní òwò kú sí lọ́dọ̀ wa lọ́hùn òwò kú sí lọ́dọ̀ wa lọ́hùn yẹn mọ́ bíbá yìí tó dẹ̀ wà délé lẹ́yìn ẹnìkan ọ̀rẹ́ nìkan ṣó ti gbọ́ nítorí ìwọ ni kò ṣàrẹ̀ gírí báwo ni mo ṣó ti gbọ́ ah, èyí tó kúkú ní ìlọ ẹ̀mí àwọn olówó tó làbújá tẹ́ kó wọ́n wọ abáyé tí ẹ̀kọ́ lòun fún un. àmọ́ ó táwo bí ń pa mí ọ̀fun gbẹ mí ìfà fún gbogbo ọ̀dọ̀ ẹ̀jẹ̀ mú yọ. má jẹ́ kí má jẹ́ tó mi. CKFC Music Production. ọmọ ènìyàn ló sọ gbádọ̀gùn igbá kan ò déédéé gún. kí lè mú tó ń fi ọlọ́gùn sí oyún dọ́tọ̀ ẹ wo ẹ wo oníṣòro ṣe àkóbá àdábá máa kò ní jẹ ti yìí èmi kúkú kí n gbélé ṣé mo kàn yín ní délé ni kò yín nípa tó ti bẹ̀rẹ̀ sí ní pọ̀ ẹ̀jẹ̀ ẹ tó ń bójú èyí tí mo ṣe wá sọ̀dọ̀ yìí. ohun tó jẹ́ mẹ́rìkù fún mi ni pé bí gẹ̀ẹ́rin ṣe ìdọ́gba rẹ̀ tó tó yọ overdose kò affect mi mọ́ ẹ̀ bọ́ àti treat ẹ̀ ó ti wà okay. wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣe gbọ́dọ̀ dọ́kítọ̀ eh, eh, báwo ṣàwà lóhùn náà ṣá. kò tó ń ṣe but now ẹ máa ní láti lọ sẹ́ẹ̀dì gbé I'm Àmọ́ ó ta wo. CKFM Music Production. Àmọ́ ó ta wo ìfẹ́ tó jìnnà èrò bí ìwọ olúwa lè mí lẹ́kọ̀ọ́. nígbà tó tó ọdún kan ni mo bá gbìyànjú láti padà sékù sílé wa. ni mo bá tún lè kà lóyè. àmọ́ ó ta wo. music production. àmọ́ ó kí ló jọ kí ló jọ kí ló jọ. cgf music production. ọmọ ènìyàn ló sọ gbádùn ìgbà kan ò déédéé gún ẹgẹ sí ní kẹsẹ ẹ wá sọ pé ń tàpá. àtàlẹ́ Mr. Eh! pẹ̀lú ẹ ní jẹ́ bàjẹ́ long time ẹ ti ẹ béèrè àwa. ṣe kó máa lọ bẹ́ẹ̀ yẹn ọ àwa pa o àyẹ lọ ń jojú ojú ayé rẹ̀ ń ṣe bọ́gà wọn rùn àyẹ fọ́ǹbù gan náà láti gbà yẹn ẹ ti ẹ béèrè pé bó ti làwọn pípù yìí wà àyè má máa ṣe bẹ́ẹ̀ yẹn ayé ò lọ bẹ́ẹ̀ yẹn. ẹ má bínú ẹ má bínú mi ò plan gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó kàn bá mi lójijì tó ṣẹlẹ̀ nìyẹn tí ẹ má bínú ẹ jẹ́ pé mi ò lè dojú àwọn boys náà ó yẹ ká ẹ mọ̀. ayé kéré ti ẹ nìyẹn ìṣẹ́ tí ìṣẹ́ bẹ́ẹ̀ ó ti lọ ẹ ṣàmọ̀kọ́ tó kàn tẹ̀ ṣẹlẹ̀ ni pé gbogbo rọ́ọ̀sì gbà yẹn lọ́hùn gbogbo yẹn ṣẹlẹ̀ gbogbo yẹn bóyá lọ bóyá bọ̀ ẹ jẹ́ rẹ̀ pé àwọn pípù yẹn gan agan ti lé wọn àti pa wọn kọ̀ọ̀kan. àwọn wo nìyẹn. àwọn ṣáná ni ẹnì ẹgbẹ́ kò sẹ́dà tó bá wà lé ayé tó bá ti pààyàn wọn máa pa òun náà ni tí ó ti yé yín irú àwọn agan náà ń sìn tó bá ti ní ó yá ó yá ni àti ẹ̀rí ro kò káyé rárá ṣé ẹ mọ̀ ni kí ló problem. problem ẹ̀yin ilé ní problem àyè ṣe ẹ níbi táwa wà ẹ máa ní problem ẹ sọ ṣòro yín ká bá yín gbọ́. kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ ẹ kò sí wèrè náà ọ̀rọ̀ aago tí máa ń fi pè yín gbà ẹ̀ ó dà pé aago ẹ̀ kò sí lọ́wọ́ mi wọ́n ṣe lè fún mi nọ́mbà yín. mo ní flash battery so èmi á gba nọ́mbà yín sì máa gba yín láago máa pè yín ẹ mọ̀ pé tí ní nínà máa pè yín. àti ẹ̀rọ rẹ̀ ṣe yan gan wa ọlọ́run dẹ́rẹ̀ fẹ́ ní oore ni ọlọ́run ó yá ó eight one four three ọmọ yẹn náà ti di bọ ẹjọ ń lè mú èyí six three seven two kò sí wàhálà àkúrì ni ẹ ní ìjọba ṣe èmi máa máa expect kọ́ ẹ ẹ ṣe ókè ó dà o. kémi inú mú nọ́mbà tèmi wá kó wá di wàhálà fún sọ́jà gbòòrò kó pààyàn fún náà kó wá mi káàkiri ó tún máa kọ̀ọ̀rọ̀ ń sùn ó lẹ́yìn tó bá pààyàn máa pa ni kó wá pẹ̀ mí náà ó lọ́ọ́ máa jẹun rí. bìrìbìrì láyé yìí kó yí sí rere fún wa kọjọ́ alẹ́ wa kó lè dùn kó dùn joyin lọ bọ́rùn àtayé kọjá ọ̀rọ̀ tó lúwa bá sọ àṣẹ ó di dandan ọlọ́lá sọlọ́lá wọ́n gbógun tira wọn ẹ orílẹ̀-èdè sórílẹ̀-èdè wọ́n tẹ̀ra fún ajá lóró. ṣé ìṣọ́lá kọ́ ni mo rí yìí. mi ni ẹ. ojú ẹ̀ ní láti yọ yìí. ó ga o mi ò rọmọ lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ ta ló lọ́mọ tó gbé dání. ọmọ ẹ̀ ní. tó bá dúdú lọ́mọ. it's a long story. ẹni kí ni ọkùnrin mi ti bọ̀ ní mo ra ẹ ṣe láàrin wa tọ̀rẹ́ mi ò dẹ̀ lè pè mí kó ṣàlàyé fún mi débi pé má tiẹ̀ mọ̀ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀. so nǹkan tọrọ ẹ ṣe fún mi lọ́jọ́ yẹn ló di ọmọ ọwọ́ mi. abájọ abájọ náà àmọkú tó pọ̀ rẹ́ mi a wá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí tó jẹ́ pé àkànbá ń lé pé ó ti dòkú kò sẹ́ni tó mọ̀ láti pàṣẹ nǹkan tó ṣe fún ẹ ló jẹ́ kí ọ̀rẹ́ mi gbabẹ̀ kú. ọ̀rẹ́ mi ló lọ ọmọ ọwọ́ yìí ẹ̀yẹ́ ìyẹn burú wo wọnú mọ́tò lọ èyí tó bá kú kadà sọ lọ́nu mọ́tò. CK Film and Music Productions. ọmọ ènìyàn ló sọ gbádọ̀gùn igbá kan ò déédéé gún ẹgẹ sí ní kẹsẹ ẹ wá sọ pé sí ń tàpá adánidóró kọ ó fagbára ìtàkùn tó so gbàsàgbé ló ṣe légede tàbá finú wẹnu ọmọ wa tó jáwọ́ ẹ̀rù ilé ayé bà mí o o o o o ènìyàn lọ́dẹ sí lóró ẹ̀sìn kò má ní ká o ayé yìí bámi tó ní gbogbo ayé yìí onísùúrù apá kọ́tọ́jà kò ní ìjàmbá já o o o. okú rí àbí irọ́ ni ó dùn mí jọ ó dùn mí ọ̀pọ̀ tàn mí jẹ. ẹ̀mí mẹ́ta. fẹ́ntọ́lá. bàbá. ó ti bímọ. bẹ́ẹ̀ ni bàbá. ó sì ti lọ́kọ. ọkọ rẹ wá ń kọ kí ló dé tó jẹ́ kó dúró tàbí ó lè jó wọlé. bàbá ọkọ ọmọ kékeré bá jiyàn àná àwọn àgbà fìtàn balẹ̀. Ah, ah, ah, àṣé ló òótọ́ ni wípé àgbà tí òkú tó dalẹ̀ ojú rẹ̀ fẹ́ ríre ni ojú mi ríre ojú mi ríre lọ́wọ́ ọmọ o ládùúgbò bí mo ti kí ọ lọ́tọ̀ tó o sì mọ́rú odù tó yàn ọ gbọ́dọ̀ síkú ilé ọkọ kan kó o tún gbọ́ ilé ọkọ mi ọ gbọ́dọ̀ wu àgbèrè àbí kó oríṣiríṣi ọkùnrin kó mọ̀ ọ̀sùn lé ọ láyà èmi tó ọbọ rẹ já sí ni síta àbáwọn. bàbá torí tó jẹ́ ntọ̀yìn wà nù kẹlẹ̀ bá mi wọ́nà àbáyọ. ọ̀nà àbáyọ. torí mo ti pàdé ẹni tó sọ mí dobìnrin ó kọ́ ní òun fẹ́ mi mọ́. <laughs> Ah! ọmọdé yọ ọmọ wo wọn fà wo ọmọ o ọgbẹrì ní ọmọ wo èmi ọfà wo ọmọ o wọ́n ti pàdé alábàálẹ̀ rẹ̀ àánú rẹ ò ṣe mí sórí kò sọ́nà àbáyọ kankan fún ọmọ. kò sọ́nà àbáyọ. bá ọba ń gbọ́ àbákú báyìí ìyá aṣọ àwọ̀ bó ti bákú nù èmi mo wí bẹ́ẹ̀ fún. bàbá ẹ dẹ́kun ṣàánú mi ẹ jọ̀ọ́ ṣàánú mi ẹ bá mi wọ́n náà báyọ̀. ẹ ṣàánú mi bàbá ẹ bá wọ́n náà báyọ̀. wà á lọ mọ̀ nínú rí. Oh! <laughs> kí ló rọ̀ mí jọ. kí ló jọ. kí ló jọ. tó di ọjọ́ kan èmi àti àwọn ọ̀rẹ́ mi a lọ ṣe fàájì nílé ọtí láti pàrọ̀ mo mọ ọtí níjọba ní ìgbà àkọ́kọ́. ọkùnrin kan wà níbẹ̀ tó ń bá mi sọ̀rọ̀ ṣùgbọ́n nǹkan tí mo rí ni pé mo kàn déédéé mi ní inú ìtirò out kí ló ṣe. àwa ni. ẹyin ni. ẹni tó bá kàn kó wá sọ fún wa táwa ni. oh my god èmi oh my god what nonsense kí ló ṣe kí ló ṣe mo dáhùn kí mo fẹ́ ṣe bẹ́ẹ̀. Ayé máa ṣe ayé máa ṣe nípa ìṣẹ̀dá kọ́ ìgbẹ́fẹ́ tí kò lè so. Ayé máa ṣe mí ṣe tẹ́ ẹ ṣàkọ ìbẹ́pẹ tí kò lè ṣòro. ayé ẹ má ṣe mí. gbogbo wa pátá a ò ní jù bá. kí ló jọ? kí ló jọ? ọmọ ènìyàn lọ́sọ̀ gbádùn ìgbà kan ò dédé gún ẹ̀jẹ̀ sí ní kẹsẹ̀ ẹ̀ wá sọ fẹ́ sí ń tàpá àdáni dàkún tó so gbàsàgbé ó sì légeṣe. tàbá finú wẹnu ọmọ wa tó jáwọ́ ẹ̀rù ilé ayé bà mí o ènìyàn lọ́dá sí lóró ẹ̀sìn kò máa níka o wà ọmọ ilẹ̀ kí mo ṣe fẹ́ ṣé o fẹ́ pa mí ni kí ló ṣe ẹ sáyé ẹ fẹ́ bàjẹ́ ni. ṣé mi ló ń bá wọn. wà ó dà ẹ́ ológun ní ológun owó lẹ o fẹ́ pààyàn àbí ọmọ ìjẹ́ ẹ máa bàjẹ́ ayé láyé jẹ́ bàjẹ́. bọ́lá kò fẹ́ kú fún iṣẹ́ o fẹ́ àbí wọ́n bá yára bàjẹ́ ni wọ́n ń ẹgbẹ́ bá aṣọ jẹ́ fún lórí burúkú olówó tó kí ló jọ kí ló jọ kí ló dọ̀lọ́tì o ṣùgbọ́n tí n bá tún wò ó pé ìbáṣepọ̀ mi pẹ̀lú ọkùnrin kankan ó tún lè fa sábàbí tó súnra kí ṣùgbọ́n ẹlẹ́ran ara òun gbogbo wa kò sóbìnrin náà tí ò fẹ́ adé orí tàbí tí ò fẹ́ ìrìn lépè ṣùgbọ́n tí mo bá tó rántí ohun tó máa tẹ̀lé mi bàbá tó máa sọ́ra kí nígbà tí wọ́n dàgbà mo rò wípé lọ́jọ́kọ̀ọ́jọ́kọ̀ ó béèrè bàbá ẹ̀ mo bá wá dẹ́ẹ̀sì lọ ṣé o mọ̀ pé bàbá yìí ti kú pé bóyá kò tiẹ̀ mú yọ sí ìdílé bàbá yìí nígbà tí mo dé ilé adéṣe ló sọ fún mi pé ó ti gbóhùn mi kódà ó ti lọ sílùú èyí. mọ́mí ṣé kọ́tà ní tọ́lá ti sọ ń sìn ní pé gẹ̀ẹ́tì fámìlì wa kankan. mi ò gbọ́ mo fẹ́ wá wọn sí lódò ọba mi ò mọ̀bi kankan mi ò mọ̀bi kankan ìdí rèé rí ìgbésí ayé tí mò ń lò tí mo fi di ọlọ́tí rẹ̀ o. ìwọ náà wá wò kí lọ̀rọ̀ mi jọ ṣé adùn ni àbí ikú. mọ́mí adùn ni ọ̀rọ̀ yín jọ kò sí kò nínú ọ̀rọ̀ yín ẹ̀yin náà wọ́n ṣe ẹbí mi ẹ̀tọ́ ọmọ ó sì yẹ ká tọ́ ọmọ bẹ́ẹ̀ lẹ ṣe tọ́ mi ìṣe là ń lè comfortably láàrin ara wa tí kò sí wàhálà kankan ẹ ń rò pé ó ti já sí àdùn báyìí ẹ rán mi ẹlòmíì máa bí ọmọ márùn tó yẹ pé lójú èmi ni márààrún yẹn tí wọn ò ní gbẹ̀yìn tó yẹ pé òun máa gbẹ̀yìn àfihàn rárá ẹbí mi sílẹ̀ àdúrà tí mò ń gbà ni pé kẹ́ ẹ dàgbà kẹ́ ẹ dògbò kémi ló ṣètò wàrà yìí kémi náà dàgbà kí n dògbò àdúrà tí mò ń gbà nìyẹn àwa òkè ọ̀rọ̀ ti já sádùn tí ó yé mọ́mì ẹ má tẹ ẹ̀rọ rárá ṣe ti gbọ́ àrùn ló ń jọ torí pé ìyá ta ni ẹ. èmi ni màá èmi ní Túndé. Ah, ọkọ mi ní Túndé. Hello. Ah, Papa. Papa, ọkọ mi. ẹ lẹ́ o. Ah, bàbá bàbá ìgbà tó ti ní olórí dàpọ̀ má bínú bàbá ẹ dàpọ̀ ìjọ dáadé ìjọ tó yọ náà ẹ má wọ ọmọ tí kò ṣe ìjọ tó yọ náà dáadé ẹ dàpọ̀ ilé ilé ìgbé ọ̀rọ̀. èdè jókòó èdè jókòó ẹlẹ́yà wa tẹ́ rí wọn jẹ bínú àmọ́ tó yé mi náà wúwà tí mo wù ọ yẹ kẹrù ọ̀sà ó sì yẹ polówó rẹ̀ wá. Ah, ojú kan ẹ̀bọ ojú kan ìrè ni bẹ́ẹ̀ ṣe ń wo bẹ́ẹ̀ bá ń gbọ́ Yétúndé Yétúndé Yétúndé ìyá mi lọ torí ìyá mi lọ padà dé bí ìyá náà ṣe mọ́ra lọ ìyá mi àkẹ́kọ̀ọ́ kọ́nà wọn bá fọ̀rọ̀ kẹwọn. ẹ dáàdi ẹ wo ẹ má bínú ṣé ọ̀rọ̀ inú làwọn sọ tó pé yẹn wọlé wọ́n ti sọ reason tí gbogbo kan yẹn fi ṣẹlẹ̀ wọ́n ti ṣàlàyé fún mi ìwé dẹ̀ mọ̀ pé wọn ò ní ṣerú ẹ̀ mọ́ mi ò tún jẹ́ sọ́sọ́rú ẹ̀ṣọ́rò mọ́. <laughs> ẹ gbọ́ ya wa èmi jẹ́ mọ̀ pé ẹ̀jẹ̀ mi ṣòro mọ́ ẹ jẹ́ fi san egbò gan níbi pé ìsan o èmi ni aṣọ́mọ̀ orí yín ṣe rí dẹ́rẹ́ ní orí bó ṣe lóun orí kọ́lọ́ ọmọ pa ayọ́nú àbúrò. mú mi kú ẹjọ́ ń tó lọ lọ́wọ́ ẹ má bínú ogun kan tí dáàdì bá ṣe fún mi ẹ má bínú sí mi jù. ẹ̀yin ló yẹ kí n bẹ̀ ẹ̀yin ni dáàdì ẹ mi ah. ẹ má bínú sí mi.

ló ti kà lọ́wọ́. bá rẹ̀ dàtọ̀ máa rọ̀ kakọ̀ rọ̀ kakọ̀ èyí lórí tó rọ̀ kakọ̀ àmọ̀ fún yọmọ ẹni ìníjà ẹ̀ ká ìsáyà ọkùnrin ẹ̀ láì fún ṣùgbọ́n wọ̀ kí wọ́n lè lọ. olùmọdé ọba wọlé ìyá rẹ̀ ló má sà oṣù tó lọ ní kó yá wa. bá ní ọmọ mi wọ́n náà. bá ní ẹ wá bá mi lọ́dọ̀ mi lónìí sókè lè bá a mọ̀ pé bóun ti jọ èdè náà fi gbé àná lé ah. wá. ọ̀rọ̀ wa jọ báyìí. Ah, bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ ẹ̀jẹ̀ ká ẹ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ ẹ̀jẹ̀ kí ẹ̀ pọ̀ pọ̀ àti kí. Sọ́wọ́ rẹ̀ lẹ́nu, mo mú nǹkan o. ilé ayé ilé ayé ilé asán ọmọ ìyá méjì ń ṣeré o ọmọ ìyá méjì ọmọ ìyá méjì ń ṣeré o tèrè o tèrè o àlùmọ̀yà bìrìbìrì láyé yíyára bìrìbìrì bìrìbìrì bìrìbìrì bó bá yé kàn mí á tún yé kàn ẹ́ bìrìbìrì bọ́ba yìí kàn yá tó padà sọ́dọ̀ mi ni biribiri. ilé ayé ilé asán àfọwọ́bà fílẹ̀. kádàrà tí gbé wá kọ́ ni kẹ́hìndé gbé wá o. ọ̀rọ̀ ilé ayé máa lé ìrírí ayé. E. kádàrà tí gbé wá kọ́ ni kẹ́hìndé gbé wá o. ọ̀rọ̀ ilé ayé máa lé ìrírí ayé. E. kí la wí ẹ́.